إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته onini يوم الاحد ahad déètì 16 jumada al-ula ọdún fourteen jumada al-ula oní oṣù karùn-ún sixteen five fourteen forty one ìtẹ̀síwájú nínú tírà sọ̀híhù al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá hadith five two seven ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ hadith five two six ni a kà kẹ́yìn ní ìjẹjọ́ báàbù fọ́dùlì sọ̀láàt lèwákìtìhà àjùlọ ọlá ìrun kíkí ní àsìkò rẹ̀ orí ọ̀rọ̀ àjùlọ láìrun kíkí ní àsìkò rẹ̀ hadith five two seven ani abi amorim ashaibani qol hadathana sahibu hadhihi dar wa ashara ila dari abdullah رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر لوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزرته لزادني tàbí wala wistazartuhu wala wistazartuhu lazadani hadith five two seven nínú tírà sahihu al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. orí ọ̀rọ̀ àjùlọ láìrun kíkí ní àsìkò rẹ̀ ìyẹn ni pé kí á kírun bọ́ sí àsìkò tó yẹ ká kí ó mà ní ọlá o. a ní àbí amúrì látọ̀dọ̀ bàbá amúrù àṣà ìbáà ni paul. Ọsọ ó sọ pé hadathana sọ́híbù hádì ìdá onílé yìí onílé yìí ha hádì ìdá onílé yìí ó sọ àdìsí kan fún wa àbú amúrì ọ ń sọ fún àwọn èèyàn wípé onílé yìí ó sọ àdìsí kan fún wa wá àṣàrà ìlà. dari abdullahi ó sì ń tọ́ka sí ilé abdullahi ọmọ mas'ud radiyallahu anhu tó túmọ̀ sí pé abdullahi ọmọ mas'ud ó sọ àdìsí kan fún àwọn kí làdìsí náà kọ́ọ̀lù ó sọ pé ìyẹn abdullahi ibn mas'ud sàálìtò nàbíyà sallallahu alayhi wa mo bi ànẹ́bì léèrè ìbéèrè pé ayòlè amal ahabu ilallah èwo nínú iṣẹ́ tí à ń fi ara ṣe ni ala ò nífẹ̀ẹ́ sí jùlọ iṣẹ́ tá à ń fara ṣe nínú ẹ̀sìn ó pọ̀ èwo nínú gbogbo rẹ̀ ló jẹ́ iṣẹ́ tí ala ò nífẹ̀ẹ́ sí jùlọ kọ́ọ̀lù. àsọ̀látú aláwàkìtìhà anábì sọ fún pé irun kíkí ní àsìkò rẹ̀ ni irun kíkí ní àsìkò rẹ̀ kí ṣubúì lásìkò ṣubúì kí lóòrì ní àsìkò lóhùr kí asri ní àsìkò asri kí magribi ní àsìkò magribi kí ìṣáì ní àsìkò ìṣáì. kọ́ọ̀l abdullahi ibn Mas'ud ó tún sọ pé fóònù hayi lẹ́yìn náà èwo tún ni lẹ́yìn náà sọ pé lè wà lídẹ́yìn lẹ́yìn náà ṣíṣe dáadáa ṣíṣe rere sí òbí méjèèjì. ṣíṣe dáadáa ṣíṣe rere sí òbí méjèèjì Kol fún abdullahi bonu masoudi ó tún béèrè pé èwo tún ni ó tún kàn kọ́ọ̀lù alìjìháájú fi sabilillah ànábì sọ pé ogun esin láti fi dáàbò bo ẹ̀sìn Allah ló kọ́ọ̀l abdullahi bónú masoodi ọwọ́ àṣà pé hadafa ní ibihinna anabi ló sọ àwọn ọ̀rọ̀ náà fún mi o wàláwò istazatuhu bí mo bá wá àlékún pé mo tún fẹ ọ̀rọ̀ àlékún látọ̀dọ̀ anabi lásìkò náà lazada ní. ìbá tún mú ọ̀rọ̀ àlékún wá fún mi o ìbá tún mú ọ̀rọ̀ àlékún wá fún mi. kí ni ẹ̀kọ́ tí àdìsí fẹ́ kọ́ wa àdìsí fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé nínú àwọn iṣẹ́ tá à ń ṣe fọ́lọ́hùn tó jẹ́ ìjọsìn àfaraṣe kò sí eléyìí tí ó tẹ̀wọ̀n tọ́lọ́run sì nífẹ̀ẹ́ sí tó ìrun kíkí nítorí pé ìrun kíkí yìí ó nìkan ní ìjọsìn tí ọmọ kékeré àgbàlagbà obìnrin ọkùnrin olówó àti tálíkà ẹni tí ó lálàáfíà àtẹni tí ò lálàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi irun yìí nìkan láti dọ́gba. à mi ò rówó lọ́wọ́ ni kò ní ọmọ kírun. gẹ́gẹ́ bó ṣe já sí pé mi ò lówó lọ́wọ́ ni ò tí ì jẹ́ lọ ṣe hájì. àwáwí tọ́lọ́wọ́n tẹ̀wọ́ gbà ni mi ò lówó lọ́wọ́ ni ò tí ì jẹ́ kí n yọ zàká àwáwí tí aláwọ̀ ṣe kí ni tó máa tẹ́wọ́ gbà ni àmọ́ mi ò lówó lọ́wọ́ ni ò jẹ́ ń kírun àròjàre rẹ làròjẹ̀bi rẹ o. nígbà tó ti wá já sí wípé kò sẹ́ni tí ìrun kíkí yọ sílẹ̀ nínú gbogbo àwa mùsùlùmí. iṣẹ́ wo la wá ń retí nígbà náà tí ó jẹ́ iṣẹ́ tí Allah yọ́nú sí jùlọ bí ó bá jẹ́ ìrun wákàtí márààrún iṣẹ́ tí Ọlọ́run wá yọ́nú sí jùlọ yìí lọ wà á rí ṣe bó sì yẹ kó o ṣe yìí ọwá ń sáré mọ́kà ọ̀hún sáré mọ́kà mọ́kà tó dá sí pé Ọlọ́run ṣe ní ọ̀ranyàn fún ọ̀wá àwọn tí wọ́n bá lágbára àti débẹ̀. èyí tí ń bẹ ń tòsí rẹ òòrì ṣe tí ń ṣèrun kíkí ọ̀rọ̀ rẹ wá di ọ̀lẹ́bàtì ogbodo ńlá. èrò wákàtí márààrún yìí ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó kì í tí ó fi lọ bá àlọ́ ò ìrun wákàtí márùn ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àwọn tó pọ̀ jù nínú ìsìláàmù ò ní wọ́n kì í tí wọn ò ní láǹfààní àti ṣe hajj bẹ́ẹ̀ náà sì ni tí wọn ò ní láǹfààní àti yọ zàkà nínú ayé wọn tí Allah subhanahu wa ta'ala tí ó sì gba àbọ̀ wọn níwọ̀n ìgbà tí wọ́n bá ti kírun náà pẹ̀lú àkídà Islam wọ́n bá ti kí pẹ̀lú àkídà Islam nítorí pé ṣíà ń kírun àmọ́ wọn ò kí pẹ̀lú àkídà Islam amadiya ń kírun wọn ò kí pẹ̀lú àkídà Islam onísúfí bíi onítìjàníyà oníkọ̀dìríyà àwọn náà ń kírun ṣùgbọ́n wọn ò kí pẹ̀lú àkídà Islam àwọn mùsùlùmí ti lọ nínú ẹ̀mí bíi tàwọn nàṣọ́ra àwọn náà ń kírun àmọ́ wọn ò kí pẹ̀lú àkídà Islam kódà mo tún rí àwọn kan lórí Facebook ó pèrè ní áńgẹ́lì áńgẹ́lì mímọ́ ó sì dá ìjọ sílẹ̀. nínú ìjọ rẹ̀ abala kan àwọn jẹ́ mùsùlùmí abala kan àwọn jẹ́ kírísítíẹ̀nì abẹ́ẹ̀rí bá ń bí. abala kan àjọ mùsùlùmí abala kan ìjọ nàṣọ́ra ọba ní òun èsì pásítọ̀ òun èsì wòlíì òun èsì àfáà áńgẹ́lì mímọ́ ni òun kò parí bí irú àwọn tí wọ́n kóra wọn jọ síbẹ̀ tí wọ́n ń pera wọn mùsùlùmí òun àwọn náà mọ̀mọ́ kírun gbọ́yé dáadáa gbogbo ẹni tó bá ti kírun wákàtí márààrún tí ò kí pẹ̀lú àdìsọ́kàn tádébì mú wá ó kírun dànù. tí a bá sọ pé ìrun kíkí ni Allah ò nífẹ̀ẹ́ sí jùlọ ìrun kíkí kọ́ ni ìpìlẹ̀ o àṣàhádà àṣàhádàtà yìí ni gbólóhùn ìjẹ́rìí méjèèjì òun foundation tí wọ́n fẹ́ kí ìrun kíkí rẹ kó dúró lé lórí fesibúùkù àrí tọ náà ń kírun àwọn pásítọ̀ kan máa ń yọ̀rùn kí wọ́n máa ń yọ̀rùn kí gbogbo ẹ̀ náà là ń lórí Facebook mọ̀ sọ fún ọ wípé wọn èyọ̀rùn kí ó kírun tààrà ni ó kì í gbangba ni àmọ́ àsọ̀láàtù irun kíkí tó kì tó gbalada rẹ̀ àkìdá rẹ̀ yóò dúró ohun tí máa ba akida jẹ́ ó jìnnà sí i this is a double lane this is a double lane títì olóko méjì ni o ohun tí ń jẹ́ àkìdá ìsìláàmù. yóò wà nú ọkàn rẹ kó máa wà nínú ọkàn rẹ ohun tí ń ba àkìdá ìsìláàmù jẹ́ ó jìnnà sí nígbà náà ìrun tó o bá kí tó o kí tó o kí níbàámu sí súnà tó o sì kí pẹ̀lú ìkìláàsì ó oríire. okú oríire. lẹ́yìn tí ànábì yìí sọ pé iṣẹ́ tí Allah nífẹ̀ẹ́ sí jù lọ nírun kíkí sọ̀hábà tún béèrè pé lẹyìn náà kí ló kàn ànábì ní ṣíṣe dáadáa tóbi ṣe rí pé ẹ̀sìn wa ó fẹ́ ká jẹ́ ọmọlúàbí ká jẹ́ ẹni rere. ká di ọmọ rere sí òbí wa lónìí àwọn kan ń pera wọn ní ahálùsúnà àwọn kan ń pera wọn ní sálàfí àmọ́ tó dá sí pé ìwà rere tó yẹ kó wà lọ́wọ́ mùsùlùmí ó nù wọ́n o sí àwọn òbí wọn. Si ó nù wọ́n sí àwọn òbí wọn. ẹ lọ níwà rere sí àwọn òbí yín o bàbá yín àti ìyá yín ó ti rí ní ìsìn pé lẹ́yìn ìrun kíkí ìwà tó tún dáa ìṣe tó tún dáa tọ́lọ́ tó nífẹ̀ẹ́ sí òun ní kíni ṣíṣe rere sí àwọn òbí wa. ẹ̀yin tẹ́ ẹ ní òbí láyé ọ̀dọ̀wọ́ yín ẹ ṣe dáadáa sí wọn. kódà tí òbí rẹ bá jẹ́ kèfèrí ṣe dáadáa sí i àmọ́ dáadáa tó ṣe sí òbí rẹ dáadáa tí wàá ṣe sí òbí ẹ tó jẹ́ kèfèrí kò gbọ́dọ̀ fi ọ̀nà kankan jẹ mọ́. tàbí yọrí sí kíkún lọ́wọ́ lórí ìjẹ́kẹ̀fẹ̀rí rẹ̀. tí o bá lè mú wọnú ìsìláàmù gẹ́gẹ́ bó ṣe já sí pé kò sí agbára kó o mú yàn wọnú ìsìláàmù lọ́wọ́ rẹ àfi lọ́dọ̀ Allah. má wà á ràn lọ́wọ́ lórí kèfèrí. gbogbo tó bá ti ń túmọ̀ sí wípé èèyàn ń ran kúfúrù lọ́wọ́ èèyàn ń ran kèfèrí lọ́wọ́ lórí kúfúrù rẹ̀ kò gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ sẹ̀ kò gbọ́dọ̀ ti ọwọ́ sẹ̀ bí àpẹẹrẹ nìsín àpẹẹrẹ tó tó nìtì dáadáa ká sọ pé òbí rẹ̀ ó jẹ́ wá fẹ́ ọdún ọ gbọ́dọ̀ lọ́wọ́ sí i ìyẹn ò sí nínú ṣíṣe rere sí òbí wa ọ gbọ́dọ̀ lọ́wọ́ sí ọdún kèfèrí tí ìyá rẹ fẹ́ ṣe. gbogbo ọ̀nà tíyàn máa ń gbà lọ́wọ́ sí nǹkan tí wọ́n rí tọ́ka sí pé ohun tí lágbájá mú wá nì fún mi láti fi sọdún. So ìyá ààrẹ ò gbọ́dọ̀ rí nǹkan kan tọ́ka sí bàbá rẹ ò gbọ́dọ̀ rí oore kankan tọ́ka sí kọ́ wa so mọ́ pé o fún òun láti fi ṣe ọdún kẹfìrì èèwọ̀ ni o bákan náà ká sọ pé ìyá ààrẹ wọ́n fẹ́ lọ sí ojúbọ tó ti fẹ́ lọ ṣẹbọ rẹ̀ bí ṣe máa ṣe ìwọ sì ní ọ̀kadà. tàbó onímọ̀ríwá tàbó oníkáà ọ̀ lẹ́tọ̀ọ́ àti gbé lọ síbẹ̀ o ọ̀ lẹ́tọ̀ọ́ láti gbé ìyá rẹ lọ sí ojúbọ tó ti fẹ́ bọ òòṣà ọ̀ lẹ́tọ̀ọ́ àti gbé ìyá rẹ lọ sí ilé ìsìn tó ti fẹ́ pe nǹkan mì lẹ́yìn àlọ́ ọ̀ àti ṣe bẹ́ẹ̀ o ìyẹn ò sí nínú ṣíṣe dáadáa sí òbí rẹ̀.